الله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من أحب أن أن يبسط له في رزقه وينفأ له في أثره فليصل رحمه متفق عليه ọ̀gá wa Anas ibn Malik lọ́mbà sàlékún yọnu fún ṣùgbọ́n àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam ó ní òjíṣẹ́ ọlọ́run tí ìkẹ́ àtọ̀lọ́ máa bá o ara ń tọ́ sọ fún wa ni pé man ahabba an yubsata lahu fi rizqihi gbogbo ẹni ọba fẹ́ kọ́lọ́hún ó ṣe gbà láàyè fún un níbi àsìkí o fẹ́ kọ́lọ́hún ó fún ọ ní provision ọ̀pọ̀ àtàwọn ọ̀nà tá a fi wá àsìkí ń bẹ yàtọ̀ fẹ́yì tí ọmọ lọ wá lọ́dọ̀ ẹ̀ tí ọ̀la àsìkí lọ́dọ̀ ẹ̀yàn ni ọwá sógun owó tóun náà ni òun mówó wá èyí ṣe tóun náà ṣẹ́gun rẹ̀ nígbà téèyàn kan ní nǹkan iye báyìí ni ọ̀nà o iye báyìí ni ọ̀nà ọba èyí ṣe pé òun ń béèrè owó lọ́wọ́ tiẹ̀ bọ́ bá lówó lọ́dọ̀ àmọ́ ǹjẹ́ yẹn ní dẹ́yẹn fi béèrè owó bẹ́ẹ̀ ni má lọ jìnnà ànábì lẹ́ni ọba fẹ́ kọ́lọ́run ó gbòòrò àsìkè òun fún un pẹ̀lú ń sa aláhu fi àṣàrì kọ́dà tó sì fẹ́ kẹ́mi òun ogun kí ni ọmọ ṣe fàlìyẹsìl rọ̀ṣìmàwò máa da ẹbí pọ̀ máa so okùn ẹbí rẹ pọ̀ ìmẹ̀mẹ̀ gbòmìnira ìmọ̀ àti kí ó pọ̀ ní o ànábì ló ń bẹ̀ o sallallahu alayhi wa sallam. وعن عبد الله بن عمر رضي الله عنهما لما سي عليكم ينفون عبد الله بن عمر أتواتي ببارك على وقا ونوى أو صحابة النبوة محمد sallallahu alayhi wa sallam ó lè mìíràn gbọ́ ànábì ní báyìí sallallahu alayhi wa sallam ليس الواصل بالمكافي ولكن الواصل الذي إذا قطعت رحمه وصلها أخرجه البخاري عبد الله بن عمر ني الجمع النبي نيو النبي ليس الواصل بالمكافي أما دبيبو أما دبيبو أني تو دبيبو لدو طلون إيسا نتين سيساو laysa al-wasilu bi al-mukafi ẹni ọlọ́run ó fún ńlá dáa pọ́ dẹbí pọ̀ ẹni ọlọ́run ó gbàdúrà rẹ̀ nítorí pé ó so okùn ẹbí rẹ̀ pọ̀ ànábì ní lọ́dọ̀ tọ́lọ́run kì í ṣẹni tí ń ṣe ẹ̀ ń tí wọ́n ṣe fún o walakin alwasila ẹ̀rí ẹni tí ó dẹ̀bi pọ̀ lọ́dọ̀ tọ́lọ̀ tí gbogbo dáadáa tọ́lọ̀ ní bẹ̀bẹ̀ ni ọba dẹ̀bi pọ̀ jẹ̀jì ẹ̀ òun lẹni tó ṣe pé ìdá kòtì àtọ́hìmùhù wọ̀sọ́là báwọn èèyàn bá ń gbé okùn ẹbí lọ́dọ̀ tiẹ̀ òun sì máa so pọ̀ nínú tó máa ń dà wí. a ń dóni ìdí mi náà ti máa ń yàwó gbogbo àwọn bọ́dà mi lọ àwọn bọ́dà sì mi lọ wà àwọn ọmọ ẹ̀gbọ́n bàbá mi wà ẹ múra o àwọn náà ó ṣe fún wọn náà lọ́la o àwa náà gbọ́dọ̀ débẹ̀ ọ̀dẹ́bí pọ̀ o ṣe kí ni ìdẹ́bí pọ̀ tó ní ládàá fọ́hún o ọ̀ ń san ẹ̀san tí wọ́n ti ọ́nù o ògbẹ́njú ó dùn lórí pé á ah, ẹ báwọn náà wá bíi tèmi èmi náà ní lọ àtẹwá ní lọ ṣe bí wọ́n gbọ́ pé èmi náà ṣe nǹkan jó ní ìdí wá ẹ̀ẹ́dẹ́gbẹ́ pọ̀ ó ṣe fẹ́ ni ó ṣe fún ọ̀nà kò sí ládàá nínú o lẹ́yìn sàlùwà ṣe lò bí àìmọ̀kàfì ògbẹ́njẹ́ ọmọ wọn pé a ìbáwọn náà gbọ́ pé nǹkan báyìí ṣe ọ̀run náà ń jó ní ìṣe wọn kí wọn ọ̀nà ò ní kí wọn. ànábì lè irú rẹ kọ́lọ̀ ní ẹ̀ńdẹ̀bí pọ̀ gbogbo nǹkan ọba ṣe tó fi ń sẹ̀sán tí mọ̀lẹ́bí rẹ̀ kan ṣe fún ọ ni ọba sì ti ṣe ìwọ náà ní í ṣe ọ̀dà ibi pọ̀ ní ládà àwọn tọ́lọ̀ ló ní ládà ibi dídàpọ̀ kò sínú wọn o ọ̀rẹ́ ni tó dẹbí pọ̀ lẹ́ni tó ṣe pé ẹni tí ò kí wá ń kí ẹni tí ò wá ń wá ẹni tí ò béèrè rẹ̀ ò ń béèrè. alwaasilu alladhi idha quti'at rahimuhu wa salaha nàbí ni rẹ̀ ni bẹ́ẹ̀ òun ni lọ́dọ̀ tọ́lọ̀ òun lọ́ọ́ da ẹgbẹ́ pọ̀ ẹ̀dá kan jẹ́ àfẹ́sẹ́lẹ̀ yìí pọ̀lọpọ̀ lórí sínú eléyìí nkálukú ọmọ retí bọ́bá ṣe fún mi kí n ṣe fún mi bí ọba sì ti ṣe kọ́dà ní ti yọ ẹ̀yà ẹbí níjọ́ ní ìtòun náà ṣe kí ní sọ́lọ́hún gbọ́ ẹbí dídàpọ̀ tó ní ládàpọ̀ ń wò ẹbí dídàpọ̀ lè tí ìwọ ṣe ojúṣe rẹ bọ́lọ̀ ti fi ò ṣe kọ́dà bí ẹni tó ṣe fún ọ bá ṣe fún ọ nígbà wọn lò tó ní ládàá pé ọ̀dà ọ̀dà ẹ̀bí pọ̀ ṣìláàdá pọ̀ ńbẹ tọ́nà àtìkì ńbẹ ńbẹ kọ́dẹ̀ ńbẹ gbogbo ńbẹ ńbẹ o tọ́ ẹlẹ́ta gbọ́ iná lọ́mọ́sàájú ṣe wá láǹfààní o. ẹ lánàá òde yìí ogun tí ọba ń ṣẹlẹ̀ ká máa kẹ́kọ̀ọ́ ńbẹ ọlọ́mfẹ́ bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí. wọ́n ní ẹni olówó ju nàìjíríà yìí kọ́dà nàìjíríà yìí nìkan kọ́ wọn lòun náà ló lówó ju gbogbo áfíríkà aláàjì àlékò Dangote ó ní òun ti sàsọ́ọ̀lẹ̀ o gbogbo ọjọ́ tó lọ́n bá ní titan ó dé o wọ́n da gbogbo tó ń bá ní sí mẹ́rin o ìdá kan nú ẹ̀ tí ń ṣe one quarter àbí twenty five percent wọ́n dà sí Dangote foundation wọ́n máa fi ṣàánú àwọn tí ò ní. báwọn Dangote bá ní twenty five percent owó àwọn mọ̀ pé ọ̀rọ̀ trillion trillion ni o kì í ṣe billions o trillions of naira ní ń jẹ́ báwọn o pé òun ti ṣàsọlẹ̀ rẹ̀ o gbọ́dọ̀ tó lọ́n bá lọ yá ọ̀yá ọ̀pẹ́ o gbọ́dọ̀ tó ń bá kú o twenty five percent gbogbo nǹkan ní òun kò sí ní ogún òun mọ́ o. àwọn tí wọn rọ́wọ́ họrí wọn rọ́wọ́ mú lẹ́nu ẹni tí òrówó léèwé san fọmọ ẹ ẹni tí ń bẹ lọsibítù tí owó oògùn ọgbẹ kí ẹni ọfẹ bọ́ lọ́rùn rẹ àbí kọ bọ nítorí wọn máa fi ṣèlò ilẹ̀kọ́ tá a fi ariwo ń gbélé àkọ́kọ́ abá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run abádúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àtúbà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. àwa bẹ lọ́run fún gbogbo àwọn olówó mùsùlùmí tó kù mọ́sálásí làwa ti ń sọ̀rọ̀ ni o mọ́pàǹdà yẹn o mùsùlùmí la lè ṣàdúrà fún mọ́sálásí o. gbogbo ọmọ mùsùlùmí tó kù ọlọ́njọ́ yín náà orí náà ọlọ́njọ́ rò yí ẹ̀yìn náà. kí ni Dangote ṣe yìí? ó ti mọ̀ pé àtẹ́jì tó ń wà yìí Dangote sọ ọmọ sixty yóò ti jù báwọn lọ kódà yóò ti di seventy lọ bọ́yá àbí around seventy ọ̀rẹ́ rẹ̀ kan sọ fún mi pé sixty nine ní bí ọdún kan sẹ́yìn àbọ̀dún méjì ó ti mọ̀ pé ibi òun dé yìí ọlọ́mọba bùn sí i ló kù irun bá kú òun ní pọ́nmi kú wọ́tọ̀ ń tanra rẹ̀ ànẹ́bí ọlọ́run tọ́lọ́run fẹ́ràn jù láyé kò gbébi ṣìṣe tí ó yọrọ láyé o ọlọ́lá ọ̀sẹ̀lá àti bọ́ bá di lẹ́bù kan gbèsè ayé ọ̀yẹ́ kí wọ́n máa pèrè pé àdìgbò ń lọ kalẹ̀ níbo ni kó wá ń lọ ọ̀là ìkìyàmà ọlọ́njẹ́ àti lọ́wọ́ ọba pẹ́ àmọ́ òjòlè òkèèyàn ọpẹ́ tó ọ lọ ọ̀sẹ̀ tí ò ní lọ nínú gbogbo wa òun là á ká ìgbọ́dọ̀ máa pèsè àlejò gbé ìdíńdàgún tẹ wínú o ẹ ẹ bá àwọn fẹlẹ yìí pèrè kí a lé àlùkìyà màkàlẹ òun ọlọ ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀ràn tí eléyìí ṣe lọ já bálùkìyà mà lódì ẹlòmíín tún wá wà most unfortunate òun náà ló sì fa aburú ìkalẹ̀ fún rẹ̀ àwọn tó fi ilé àwọn ọ̀ràn ti gbé ẹja bá tọ́jú àlùkìyà mà pẹ̀lú gbogbo tó kó kalẹ̀ kọ́lá àwọn tó máa jà sí i ara ti ń jà sí ogún bàbá wọn ogún ìyá wọn ogún rẹ nìkan tó lọ wọn bẹ ń kóòtù nísìnyí ogún ọdún ogójì ọdún lẹ́yìn tó ń ti bàjẹ́ lọ́dún ti lọ jẹ òun náà ra ìyá àmọ̀ fúnra ẹ̀ kalẹ̀ ọ̀tọ̀ àwọn ọmọ tó bí náà tí wọ́n fi mọ̀ pé ẹ̀jẹ̀ ara ìyá àmọ̀ fún bàbá wa o mo fi lé ẹlòmíràn lọ́kọ̀ wa rẹ̀ fà o. àwọn ọmọ ọlọlẹ ké wọn ọgbọ wà sí ọgbọ alikọ mo wọn ti mọ pé yẹn máa tọjú àlìkè àmàkalẹ fún bàbá kan. pàdé lónìí kílọ̀bù lọ́la báfẹ́ lọ́tọ̀ọ́la nítorí tọ́ gbogbo àwọn ọmọ rẹ nù. bí wọ́n máa ṣe lẹ́yìn náà nù kò sí kan tí wọ́n pẹ̀lú lọ kàn lọ́hùn. orí ara rẹ kalẹ̀ tó kù láyé. títí Dangote wílò ẹ̀kọ́ kejì mùsùlùmí gbọ́dọ̀ máa hùwà bíi mùsùlùmí Dangote ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa pé ló ti rí kò sí ó ti rí àwọn àfáà ké fún inú kéwù náà yìí àlìkìyàmà ọ̀sẹ̀ ẹ̀yin olówó ẹ má máa ríra yín bí ìgbà bẹ́ẹ̀ níbi àwọn àbá àwọn àbá nìkan wọ́n níbi yín ẹ̀yin náà níbi àwọn àlùfà àtọ́lọ́hún àbá àtọ́lọ́hún kì í sábà àti ọmọ wa dìgbẹ́ di tọ̀ fún ọ pé nǹkan báyìí lẹ́sùn mú wa àfa àti ọgbọ ṣe bálìkìyàmà yóò ti dáa ẹ wá wa àwọn àfa yìí ti tòsí ọ̀rọ̀ Dangote mo gbọ́ lánàá fúnra mi ó fi hàn pé eléyìí láwọn àfáà ti ń dá igi ẹ o kò lè dá ilé yìí mọ́ o o lè máa gbọ́ pé Dangote náà lọ Cairo kọ̀ lọ Cairo business àti àdúgbò kan lọ́lọ́ orídì ní Asia rí o ọmọ ọmọ Asia rí ni Dangote náà àpẹẹrẹ rẹ̀ ń bẹ lára ẹ̀ náà ń jòlẹ́rìí kọ́ máa ti hàn án bí àwọn olówó mi. gbogbo ẹni tí ò fi ẹ̀sìn tọ́ ọmọ rẹ̀ láti kékeré àdánwò tí máa bá wọn nù ntọ́lọ́n fi sàánú àwọn Dangote yìí wọ́n kéwú láti kékeré òjìlè wọ́ ọmọ product Asia yìí tó ní Dangote bọ̀ bá mọ́ àmọ́ irú àwọn tí ń wí yìí ó láwọn àfáà lọ́dọ̀ tó ń yí fún mi ó ní òun sì ti sọ fún àwọn tí ó jogun ó sì mọ àwọn tí ó jogun rẹ̀ ó sì sọ ọtọ bá ṣẹlẹ àmú kẹnìkan má máa ronú jẹ ọjẹjẹ o òun máa wọn jẹ ojogun bóun bá kú o ìyá àwọn bẹ láyé o yóò jogun àwọn ọmọ mẹ́ta lòún bí o wọn jogun káwa sí kankan mọ o wọn sì ti sọ fún àwọn ìyá àwọn àtàwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ìkọlá àwọn ti ṣèwé o pé ẹ̀yin lẹni seventy five percent tí ó kú o ìwọ̀n tó ń bá fi lẹ̀ àmọ́ òun náà lẹ́tọ̀ọ́ òun ti yọ twenty five percent kalẹ̀ fún àwọn tọ́lọ́run ọ̀bá kẹ́ bíi tòun wọn fi tọ́jú wọn o. kí ló dé dé ọ̀yọ́ ju twenty five percent lọ sẹ̀ríà náà ló lò sẹ̀ríà ní o gbọ́dọ̀ pín nǹkan kan ní ogún rẹ̀ tayọ one third ó lágbára àti bùnyàn ẹ̀yìn ọba wù ọ́ nínú ogún rẹ̀ ju kíni lọ tẹ̀rí pé ọwọ́ àwòrán ń délé mi ó ní one quarter one quarter yìí tó one fourth òfin ni ọláwọn àfáà tí ń ké sẹ̀rí àfúnni náà gbé rẹ̀ kalẹ̀ ń gbé gbémi náà nídìí ẹ̀yìn àfáà yìí bá ń wò ó bó la ti rọrùn ayé dáa bó lọ́hún ní oṣù dáa ẹ̀yin olówó wa ẹ̀ẹ́dì èèbù bẹ́ẹ̀ gbígbà tó ipá àwọn àfáà lọ́kàn nídìí gbogbo àwọn tí ẹ̀ ń gbọ́ ní Saudi ní Kuwait ní nǹkankan ní báwọn olówó bẹ́ẹ̀ ti rí nù ọmọ ìyá àwọn àfáà àwọn àfáà tí ó ké tọ́lọ́ fún wọn là ń wí o kẹsàn àwọn àfáà tẹ̀yìn kà fún àwọn àfáà tí dẹ́rù ogun bàyìn là àfáà gidi lọ́dọ̀ tí yín àwọn àfáà tí wọ́n pè ó sì rí àwọn nìkan lẹ́yìn mọ̀ pé àwọn àbánu ní ń dààmú yín kúláyìn ò sí ìbànú ilà máa kájà lọ́wọ́ ọ̀làní ọlọ́run nìkan kan ò lè bá wa fi tọ́lọ́run bá kọ́ bóyá ọ̀bọ̀ àmọ́ gbàdé ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù tọ́dà èyí ìbẹ̀rù kan lọ akànyà lọ ni Dangote ọkọ̀ gbogbo olówó Nàìjíríà pàtàkì jùlọ ẹ̀yin mùsùlùmí ọkọ yín lẹ́kọ̀ọ́ o ẹ̀jẹ̀ ìsìláàmù ọmọ hàn lára yín o inú ọ̀rọ̀ yín o inú ọ̀sẹ̀ yín o gbọ́n tó ṣe yìí ẹ rí i pé kò sọ́kàn kan tó tà sí ìlànà ṣẹ̀rí àmbẹ̀ ọ gbọ́dọ̀ láwọn tó gáìdì ẹ̀ bẹ́ẹ̀. ìgbẹ̀yìn ọba fẹ́ tọ́lú ayọ̀tọ́jú àlùkìyàmọ̀ kalẹ̀ náà ṣe ẹbí ti ń wí àwọn tí ó fi ilẹ̀ wọ́n lè má rántí rẹ̀ mọ́ àwọn lè wọ́n lè wọ́n fẹ́ràn rẹ o ṣe pé wọ́n rẹ àmọ́ àwọn náà ní priority tí wọ́n wọ́n ti ń kakuléètì èlò ní ọ̀jẹ́ táwọn nù tó kó kalẹ̀ o lè má rọrùn fún o lè fẹ́ fáwọn fẹ́ yọ odidi twenty five percent o ẹni twenty five percent owó àwọn Dangote should be in trillions of naira ṣé owó tí wọ́n máa fi sínú ẹnfílọ́pù twenty thousand lè ni wọn bá rẹ parí wọn kọ kó àwọn àlùmọ́ǹgìrì àwọn kìnnìjọ wọn á dáná wọn á ṣe fún wọn èlò lẹ́yìn wọn náà wọn ló sì ṣe wàhálà ìwọ lọlọrun kẹ wọn náà tọ́jú àlùkìyàmà rẹ kalẹ̀. ọpọsìtì eléyìí là máa gbọ́ lọ́dọ̀ àwọn olówó wa tẹ́lẹ̀ insẹ́ẹ̀dì tó yẹ káwọn ọ̀rẹ́ wọn àwọn ọ̀rẹ́ wọn tí èsè mùsùlùmí ọlọ́lọ́mọ ọ̀rẹ́ Dangote ní tí mùsùlùmí tí ó kọ́ bí dáadáa ìgbẹ̀yìn à ṣé inú ẹ̀sìn tí èèyàn lè ṣe báwọn. ọ́pọ́sìtì lẹ́yìn ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olówó ẹ̀ ń lọ wo àwọn tí èsì mùsùlùmí kọ́ sí wọ́n wá kọ wíìlì kalẹ̀ kọ wíìlì kalẹ̀ ẹgbẹ́ lọ kọ́ àwọn ọmọ tó máa jà sí wíìlì wọn pé bàbá wa lọ́kọ́ bàbá wa kọ́kọ́ ẹ̀yin yìí akínní lọ́kọ́ tó ti kọ̀ mí lẹ́yìn yìí wọn gbogbo ẹ̀ ló jí ara rẹ̀ láti yá ma o ẹni ọba lé foundation tọ́lọ́wọ́ fẹ́ kalẹ̀ yọ ma ba kọ́ra ọba dá láti yá ma o it's very unfortunate ọmọ ọ̀pọ̀lọpọ̀ olówó ọ̀pọ̀lọpọ̀ ẹni olóhùn lajú yọ lajú ọfọjú yọ olóhùn lajú yọ ma wá sí tọ́lọ́wọ́ fẹ́ wọn kọ wíìlì kalẹ̀ ẹnìkan ni wọ́n fún ẹnìkan ni wọ́n má fún kí n tiẹ̀ ọlọ́run ní ọkàn ọmọ kò tó kò tó pin olùwàláwà ti pin Dangote mọ̀kọ́lọ̀ ti pin ó sì mọ àwọn tó ṣe kí ni ó pin fún ọ̀dà akọ wọn bí dídí ń sọ̀rọ̀ yìí náà òun sì ti ní àjọsọ pẹ̀lú wọn pé ẹ̀wá o ètò bá kù ní tìyín o òun ti yọyẹ báyìí kalẹ̀ wá sí ìyá àtòun nù o. a yóò múnú pé ọlọ́run sẹ́wọ́ àwọn ilé ikú ṣé ìwọ ọgbẹ́ ẹlòmíì tí òjò gbọ́tọ̀ lọ́nà náà ni pé ńgbà tí ò sówó àwọn eléyìí ló wọn tó ń ṣe tọ́lọ́ àwa ní kí wọn èmi ọ̀mọ Dangote rí kọ́ mẹ̀mí náà rí o bàbá pé àbí ogun olówó ni ọdún yìí àhà àmọ́ mi àbá ṣe dáadáa káwí kẹlòmíì náà lè bá kọ́ ẹ̀kọ́ lára ẹ̀ ó yẹ ká máa rí àpẹẹrẹ Islam lára òǹkàlùkù ògbólówó ni ọ̀jẹ̀lẹ̀kọ̀ ni ọ̀jọ́làjú ni àìsábàárì àfọkànkan báyìí tọ́ ọlọ́run kò san náà lẹ́sàn dáadáa ọlọ́run jẹ́ àtúnrí àwọn tí ó tún máa ṣe tí ó máa ṣe báyìí àbáwọn tí ó tún ṣe jù báyìí lọ àwọn tí ń ṣe jù báyìí lọ ń bẹ láyé ò jẹun wífọ́ o àwọn tó lówó tó lówó ju Dangote lọ tàbárọ̀ jì yìí ní sàwọn ntí òun ti gbé kalẹ̀ tó kọjá twenty five percent gbogbo nǹkan ní rẹ̀ lòun lòun ti fi ṣe tọ́lọ́ gba àwọn èèyàn sí ròhùn tí ó di clear pé wá fún ní ndóní wọn ní sixteen billion dollars ọmọ yìí sixteen billion dollars ìhun àìmọye trillion trillion ní o náírà wáyé o àwọn yìí wọn jẹ lórí ìgbà táwọn bá kú láti nísìnyí lòun ti ní kíni òun ti di síríà rẹ̀ òun ò ní nǹkan kan mọ́ láyé òun náà máa jẹun nù sàárà tó ń gbé kalẹ̀ yìí ni torí náà ìjọ tó ń bá ti kú aṣọ tí ń bẹ lára àwọn nìkan ní property tó ń ní àmọ́ kó tó ṣe léyìí o kó tó ṣe léyìí o ká gbọ́ yé o ti àwọn ọmọ àtàwọn ìyàwó àti gbogbo àwọn tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ó ti fún wọn ní tó tó wọn tó ṣẹ́kù pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ òun ẹ̀jẹ̀ yìí náà fi lè tọ́jú àlùfẹ́ àmà mi kalẹ̀ sọ bẹ́ẹ̀ fáwọn náà mo fi ní èjì Dangote ṣe yìí náà ọ dá o àmọ́ ọlọ́run tó yá ọmọ ara wọn tí ó ṣe dáadáa báyìí kọ́dà tí ó tún jù bẹ́ẹ̀ lọ ló yá má pẹ̀rẹ̀ wá àfojú kéré ń tó ṣe o ń tó ṣe ìyàwó orírí Nàìjíríà o ọ̀yà yẹn o pàtàkì jùlọ ọjẹ́ kí ènìyàn náà yóò dùn pé a ah, Islam ṣẹ́kù lára àwọn eléyìí pẹ̀lú gbogbo bọ́lọ̀ ti kẹ́ wọn tó yìí náà ẹlòmíì ò ní ìdá mẹ́wọ́ owó Dangote tí ò kí wọn mọ́ tí ò ráyè mọ́ ọ̀fẹ́ lè sọ fáwọn àbá pé lónìí òun yẹn ń náyàn honestly behavior àwọn olówó wa especially nílẹ̀ Yorùbá yìí àwọn afáà mi náà ti kó bólówó mi yà sọ yún náà ẹ̀nà ọlọ́run bá ní ó dé sí gbọ́ rẹ̀ mọ́mọ́ bàbá olówó kan ń ṣe ń bẹ láyé lónìí ọlọ́run ti wá ṣàánú rẹ̀ ó ti ní káwọn afáà gidi ó padà sọ́dọ̀ ẹ̀ chief driver rẹ̀ lọ sọ fún mi rí pé ọlọ́run ló ní kí bàbá yọ ọ̀sẹ̀ kú o ọba ipá àwọn ti ń bá bọ̀ tẹ́lẹ̀ ní àwọn àwọn apá ti ń bá bọ̀ tẹ́lẹ̀ wọn dá òtú pé yọ wọ̀ náà o òjì lóde tó ń wọn náà fún ọ̀nà ẹjọ́ wọn sọ olóhùn ti ráwọn apá àtọ́ wa sọ fún un pé bí ọba lè kí wọn má kò sí nǹkan kan pé a ìtọ́ nínú ní owó inú ẹ̀sìn yìí náà a kọ́ra bọ̀ ọba lè kí wọn mọ́ lọ́lọ́ mọ́ sàánú ẹ̀ bá báyìí lọ jẹ tó báyìí lọ àlìyámà à nàbí jìnnì ògbẹ́ni tí ọba kí wọ́n wọ náà o. ẹ máa ma àwọn àlùfáà tẹ máa tẹ máa wọn àgbẹ̀ má wọn lówó o má jẹ́ wọn kó báyìí o má jẹ́ wọn bá àlìyámà ẹ̀ jẹ o ẹ̀yin náà sì dá a mọ̀ bẹ́ẹ̀ bá sanra yín ló kú ẹ̀ máa fa àtọ́ lọ́hùn màáfà tí ó wù pé ńtọ́lọ́ ń wí nìyí tí ò ní kú tí ò ní wojú ni ó tó wí yá bẹ́ẹ̀ bá fẹ́ ṣe é òkú tọ́lọ́ ń wí nì níta nẹ́bi wí nì. ẹ̀wọ́gbọ́n tẹ́ fi fa irú wọn mára tẹ́ máa yọ̀rọ̀ wọn gbọ́ kọ́dà báwọn èèyàn ò ní má èyí ló pè yín o. ọlọ́nkọ́ mọ́sá àtàmánà wa o. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه